kọ́ yẹn nígbà tá a lè sọ sí o pé àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ká lọ sí ọlọ́run. wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó bá ń tẹ̀lé níbi ìwọ́n ní ọgọ́rọ̀ ò lè yanjú ẹ̀. ẹ̀rí kéèyàn tó lè gẹ́sẹ̀ perfectly tí ò ní já pé ìbéèrè ìbéèrè ìbéèrè lẹ́ẹ̀mọ béèrè òun ni pé sẹ́rí ìran ó ní àwọn orígun wọn àwọn orígun oorun ń bẹ àwọn ọ̀ràn yẹn ọ̀run wà àwọn súnà ìrun wà bẹ́ẹ̀ ni àwọn májẹ̀mú nǹkan mẹ́rin mi ẹ̀rí májẹ̀mú oorun àti máa ń ṣe gbogbo ẹ̀ ká tó wo ká tó bẹ̀rẹ̀ ọ̀run dẹ́rẹ́bílì sẹ́yìn ò bá ti ṣe téèyàn bá bẹ̀rẹ̀ ẹ̀rùn ìrún yẹn wò èyàn kí òun nìyẹn. ṣe orígun òrun inú òun láti ṣe àmọ́ tí ìyẹn bá fi ṣe mistake gbèjù sílẹ̀ nínú kó jẹ́ gbogbo òórùn tàbí kó jẹ́ gbogbo rákà irú ẹ̀ níbèrè tí wọ́n béèrè yẹn ká forí kanlẹ̀ orígun ló jẹ́ níbi ìrun tá a bá fi ṣe mistake forí balẹ̀ lẹ́ẹ̀kan instead ẹ̀ẹ̀mejì orígun kan ló wó yẹn gbogbo rákà yẹn olókànsù bíi èyí ti pé kọ̀bùlí lẹ́ ṣe o ipa àkọ̀bùlí ò ká o ipa àbàdí ò ká o tó bá fi lè jẹ́ orí gbogbo ní nǹkan yẹn jẹ́ níbi ìrun ìmáàmù kàn dẹ́mu gbogbo rákà yẹn ẹ́ dìde ẹ́ kí rákà míì ló dìdí ẹ wàá ṣe bàdí nítorí pé iṣẹ́ ìrun yẹn ó ti lékún ẹ ṣe bàdí lẹ́yìn rẹ̀ ẹ tó wá sálámà ọlọ́run bá yóò fi wà ọlọ́run àlọ́. sọ̀rọ̀ láti lẹ́ka sọ̀rọ̀ ojú ká lo gadget láti fi máa àfikún àwọn application wa káwà tí ó sọ wá pé zuri ti tó asu ti tó mọ́gìrì ti tó wọ́n lójú òní Islam fi wọlé lo àwọn gadget yìí kò sí nǹkan tó ta kò ní Islam ìgbìyànjú ni èyí tí a gbọ́dọ̀ ṣe ní pé a gbọ́dọ̀ rely perfectly lórí àwọn nǹkan yẹn lókùgbà tó bá já sí wípé lókùgbà tó bá já sí wípé a lè a rí àwọn èèyàn bóyá àwọn onímọ̀ àbí àwọn bí ìta lè fọ̀rọ̀ jobi tó rọrùn tí a sì mọ àlìfájà rí èyí tó difficult níbẹ̀ jù ní àlìfájà ìrún àárọ̀ torí pé táìmù tí òun àárọ̀ bá tó yẹn àsìkò yẹn náà lástọ́ọ̀pù jíjẹ sàhùn abùkátà sí ká mọ̀ ṣẹ̀rí àsìkò orí yòókù náà bá aláṣọ àyàtàlá kó jẹ́ kí ẹ̀mí wa ó lè rọ̀ mẹ́sìn àtẹ̀yìn tẹ́ fi lò àtàwọn tá a sọ ṣẹ̀rí àwọn àfáà tàbá tóòrùn bá a mọ àsìkò tí tó láìsí pé by explanation pé ẹ ṣe báyìí ẹ wàá ṣe báyìí ẹ wàá ṣe báyìí àdọ́bí ṣàlàyé bá ti gbọ̀ pé àsìkò àṣírí àsìkò zúùdì tó àsìkò àṣírí tó. orí kò lájọ rẹ̀ pé kò sọ agbo láyé àdẹ́gbọ̀n kàbọ̀. bẹ́ẹ̀ sì ni tó bá lọ di wípé ọ̀sán bá dòru ń kọ́ tàbóòrú dọ̀sán bóun láti máa korun ó ti ní sáà ìfọ̀ àwọn sallallahu alaihi wasallam so tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lo àwọn gájẹ̀tì lásìkò nípa tó yóò rọrùn ṣùgbọ́n a lè rí láìlè tó pé èèyàn ló ṣe kò lè sí perfection níbẹ̀ èèyàn ló ṣe kọ̀ǹpútà èèyàn fúnra rẹ̀ kò perfect ó dájú pé kọ̀ǹpútà náà kò lè perfect so computerize ni àwọn gájẹ̀tì yìí ó kàn lè ó lè jẹ́ àmọ̀ pé tó àsìkò oró réèjì àsìkò báyìí láàrin àsìkò báyìí ló máa fẹ́ jẹ́ ṣùgbọ́n lè rí láìlè ọ̀rọ̀ tó dúró déédéé nìyẹn because àwọn èèyàn gbogbo application tí ó mọ ìrò dáa pé àti bá ti rò ní àsìkò ti tó kò correct ọ̀rọ̀ tó ń gẹ́gẹ́ yẹn correct ṣùgbọ́n àwa ni a lè lò ó ṣùgbọ́n ká má gbàgbé kò lè perfect torí pé nǹkan tó perfect lọ́ọ̀bà nìkan a lè lò ṣùgbọ́n ààrin rí láìlé lórí hundred percent ọ̀la àlọ́. àwọn tá a ti gbowó èlé tá a ti wá gbọ́ àlàyé rẹ̀ báyìí wọ́n ní kí n là ṣe ẹ bá ń wo àyà yẹn ní Al-Qur'an tẹ́lí the best way láti fi kọ́ yín lẹ́sìn wò ni wípé ibi tó wà ní Kùránì gẹ́gẹ́ ká jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹ̀rẹ́ tó bá ti gbà á ó wá ti fi kọ́lé ó ti fi lọ mọ́kà àkọ́kọ́ àárọ̀ wí ẹni yẹn pé tó bá pẹ́rú wí ẹ̀ ló fi lọ mọ́kà kó tún ájì àdúgbò kò ní lẹ́sàn-án ọlọ́run ní fàmọ̀njá àòmọ́ ìgbọ̀n ẹni tí wàásì bá wá tó bá gbọ́ wàásì. owó èlé ọ̀dá mi i pé bọ́ ọba bá fẹ́rẹ̀ é pantaha ọwọ́ pé òun ò ṣe mọ́ nísìn àkọ́kọ́ dákẹ́ tó máa bèrè bó lẹ́sìn ṣe ni pé ẹ kọ́kọ́ gbà pé látò nínú ọmọ débẹ̀ mọ́ àkọ́kọ́ nìyẹn gbogbo ti jẹ́ bọ́sẹ̀yìn yẹn ọlọ́run ní aláàánú lọ́lọ́run kò ní kẹ́ lọ ta létẹ̀ fi rìbá kọ́ o tẹ̀bá ti wá tàtàkẹ́ wá kó rẹ̀ wá sọ́dọ̀ àwọn àfa ọlọ́run sọ bẹ́ẹ̀ o so ọlọ́run ní èyí tẹ́ ẹ fi dé bọ́ sẹ́yìn yẹn òun yọ̀ǹda rẹ̀ pàtàkì òun yọ̀ǹda rẹ̀ fún yín fáláwo mọ sálàfà ọlọ́run ní ìyún àti yọ̀ǹda yín wà á múru ìlàlà nítorí kò fún yín pé ọ̀rọ̀ yín wá dọwọ́ ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé lẹ́yìn ìgbà yẹn ẹ bẹ̀rẹ̀ dáadáa mo mẹ́nìkan tí mo bá dárúkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ni ó mọ̀ he was a banker báǹkì ló ti ṣiṣẹ́ ó wá kúrò ní ṣiṣẹ́ báǹkì ó wá dá skul náà ọlọ́run wá fàdí bàdúkà sí skul ó máa ń bíjú sàánú mi èmi wá ń kà lára rẹ̀ pé à wàá múrùú ìlànà láì ọ̀rọ̀ rẹ̀ di pé ọlọ́run ó yanjú ẹ̀ sọ́dá kí a mọ̀ kó lè bá yanjú ẹ̀ bí ọ̀dà ó wá mọ̀ọ́mọ̀ fi sàánú tó ló mọ̀ pé ìpìlẹ̀ owó òun so ẹ̀yin ló wá ṣe dáadáa tí ó pọ̀ ẹ mọ̀ ṣe dáadáa tí ó pọ̀ ẹ lè bá àwọn èèyàn àwọn tó bá jẹ gbèsè ẹ bá wọn san ara dáadáa ni àwọn tó àwọn tí ò ní ẹ̀fún wọn so ẹ má jẹ́ ó pé gbogbo ẹ̀ náà mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí ẹ̀sà ẹ máa wá àwọn ọmọ òrùka káàkiri ẹ máa wá àwọn opó káàkiri nígbà tí wá sí mọ́sálásí yìí náà ní ṣe bíjà máa dáwó wọ́n sì ní ẹ̀sìn nígbà pé èyí dáadáa táyì ń ṣe ẹfẹ́ fi pán ọ̀ràn ni pé ọlọ́run mọ̀jẹ̀ ń bá ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú rẹ̀ ọlọ́run ní jẹ́ kẹfà ìbẹ́ ti ṣe gbọ́tẹ̀ ti ọwọ́ yìí ọlọ́run ló ń yọ̀ǹda gbogbo ìṣẹ́ ti jẹ sẹ́yìn ìní ilẹ̀ gbọ́dọ̀ jẹ mọ́ tí ìyẹn bá wá jẹ̀bi nǹkan tó tó lọ gbà mí ọ̀rọ̀ rẹ̀ wà dàbí ọ̀rọ̀ fíríàwọ̀nà tẹmọtí fíríàwọ̀nà ṣe ìjọ tó ó kọ́kọ́ sọ̀rọ̀ wípé òun ni ọba kò sọ́ba bí àpò ọlọ́run wo fíríàwọ̀nà náà ó wá tó tó sọ lẹ́lẹ́kejì àbí ọlọ́nípa àkáàdà òǹlọ́ọ̀ nàkàlà àkẹrọ̀ tiwọn ìgbà àwa jẹ́níyà alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ sọ àtẹlẹ́ẹ̀kejì. ó fẹ́ pé bọ́nà ń ṣe mọ́ ní ṣe ni pé lẹ́yìn ìgbà tẹ́ ti gbọ́tẹ́ sí lẹ́ẹ̀sì mọ́ nǹkan tán ẹ̀yìn yá wa kò sí mùsíbà kò sí dọ̀rúrí àbí làlúrí lẹ̀ mọ́ pé tí máa léèyàn lọ bí owó èlé ẹ jẹ́ kí n tó fi yẹn kù. kò sí làlúrí tí máa ń tíyàn lọ síbi owó èlé ah dọ́pọ̀ ní alọ́wọ́ wa pé láàrin ìṣẹ́jú láàrin wákàtí mẹ́wàá tí àbá irówó yóò kù sóhun lọ́lọ́run irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wàá wá owó yìí náà yóò tó kú náà ẹ mọ́gbọ́ owó èlé ni o ẹ kó àpò ẹ fi jẹun ẹ fi ra sọ ẹ fi ra lẹ o ẹ ti kó fún dókítà o ó tún kú náà ni ẹ gbà tọ́nà ń bá ní yóò yè yóò yè ẹnìkan máa ń design dọ̀rúrí fún yín pé kò sí làlúrí kẹ̀kẹ́ tí máa ń léèyàn lọ síbi owó èlé kò sí làlúrí ẹ̀ ọlọ́run ní kò ní ẹ̀ lérí làlúrí o ọlọ́run sì ní léyìn débẹ̀ fún láíláíláíláí ọlọ́run ní wàá mọ̀ ní àádà ẹni ó bá tún wá padà lọ́bẹ̀ ọlọ́run ní fàwùláyíká asáàbù náà àwọn ọmọ náà lélẹ́yìn kò sí wá àtúntẹ̀ lè ṣe fún wọn ọmọ náà ni wọ́n wà ó ń fi àkọ ìdòwò sì ràánú náà o àyà àgùrá ni mo fi dá ìbéèrè yín ọlọ́ọ̀ba yóò jẹ́ kó ṣe yín láǹfààní àti ìbí náà. ẹni tó nígbàgbọ́ ní kùránì tí wọ́n wá rí ìrántí pé mọ́ lọ sí ilé aláàárẹ̀ mọ́ lọ sí ibi tó kù sí kú. ẹ̀yin wa òun padà sọ́dọ̀ yín lóòrèkóòrè. torí pé ẹ̀yin ni kinní yẹn máa ń jẹ jù tí gbogbo àwọn bàbá eléyìí lókàn yìí mú tẹ́lẹ̀ yòó lẹ́tẹ̀ ẹni tí ọ̀bọ̀n ti sí. ẹ má jẹ́ kẹ́nìkan kan máa tàn yín wọ́n ń gba ládá tó pọ̀ lára yín wọn ò jẹ́ ẹlẹ́sàn tó pọ̀ ànábì ní ẹni tó bá wà ń tí wọ́n fi wẹ òkú tí wọ́n fi di òkú tí wọ́n fi kírun sókù là ànábì ní yóò gbẹ̀san kírọ̀tù kan lọ́dọ̀ ọlọ́run àwọn sàbí wa ní kí ni kírọ̀tù ẹ̀yọ̀ kan ànábì ní bí ìgbà tí wọ́n kó ẹ̀sán kalẹ̀ tó wá ga sókè bí òkè urudi gbogbo ẹ tó bá ti lọ mọ́kànú yín wọ́n mú débi òkè urudi àbẹ́ẹ̀ débi òkè urudi gbogbo ẹ tí ò ti lọ yín náà lè lọ òkè urudi kò sókè tó ga tó bàdàn ànábì ní ẹ̀sán tẹ́ gbà tẹ́ bá wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n wẹ òkú tí wọ́n faṣọ sí lára tí wọ́n fi gbé jáde tí wọ́n fi kírun sí la ẹ̀ẹ́gbẹ̀sán tó tó báyẹn wọ́n wá ní ẹmọ́ ìdílé olókùn ẹwà wá ládá sí ẹgbàdà lọ́wọ́ yìí kò tí ń jẹ́ pé wọ́n ríran sí yàn kò sí tí ń jẹ́ pé sàárà yà sí yín ẹ̀yin ní ẹmọ́ ẹ̀yin ní tó bá kò kẹ́ẹ̀mọ́ sàánú ẹmọ́ ṣe sàárà ẹ wá máa wọlé kẹ́ẹ̀mọ́ bẹ ọlọ́run ẹtẹ́wọ́ sọ́nà ẹ bẹ́ẹ̀ tó tẹ́ ẹ bá fẹ́ fún ẹ pààrọ̀ ọ̀dọ̀ kankan ẹ yọ aládáadáa ẹ má jẹ́ kó nígbàgbọ́ kankan orí rẹ̀ sí yín ọlọ́run ló ní yí ìtò bá sì wú ni ó fi yín dá lára kò sọ pé tẹ́ ẹ fẹ́ dá sí lẹ fi máa ṣe ládùúgbà pé ọlọ́run mọ́ fi wá dára sí ò gbogbo gbogbo wọn ríran sí yẹn irọ́ ló jẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kẹ́nìkan kan ka yín láyà òkè ẹ fira yín lọ́kàn balẹ̀ ọlọ́run àzíkìrì yín ni kẹ́ ẹ máa ṣe la ilaha subhanallah walhamdulillah wala ilaha illallah la hawla wala quwwata illa billah èyí ẹni ẹ méjì ó já kẹ́bi yẹn wá dá sọ́lọ́hún káàrin ẹ̀yìn àtọ́lọ́hún dá ọlọ́hún ní fi ilẹ̀ ìgbà kọ̀ọ̀kan ẹ fọkànbalẹ̀ ẹ má délé yìí ò lóhùn o ẹ má jẹ́wọ́ ríran ọba ríran sí yín ẹ lè dàdùn ìwọ nìkan ìyá wo ẹ̀yin máa gbọ́ o ìdásìmọ̀ pé wọ́n ní wọ́n pa ó wá ríran sẹ́nìkan pé mo ríran ìyá rẹ o ní kò ti sàárà fóun ẹ sí ìyá rẹ̀ síkù ńlọ́lọ́ rí lọ sí eléyìí wá ní ìyá àtọ̀wé èkó ní lọ́dọ̀ ń pa ìgbọ́n bá ti wo bí èéjì yín tó bá tòkè irú ìyá yìí kò súnmọ́ kẹ́ ẹ ní ìyá láyé so calculation and permutation combination and permutation so ọlọ́run bá aláṣọra kò ní dá yín láàmú o oore yín ọlọ́run ní fi tó há ọ̀làlá ọ̀làlá kó wá tàlọ́ àdìsá. wọ́n ní ká mẹ́nuba ìdí táwọn àfáà fi takò sí àwọn tó ń pè àárín nínú àwọn àfáà tó ń takò sí wọn wọ́n ní ká mẹ́nuba. àwọn àfáà tí wọ́n lo orí èèyàn sẹ́wọ̀n pé kọ̀ọ̀kan lé wọ́n ti ń lò àwa ò mọ̀ ní gbangba àwa kàn rí pé kí ló pàtó ń takò sẹ̀rí àti ṣùgbọ́n kí ló pàwọn ọmọ nǹkan tí wọ́n ń dá ní àwọn àfáà oníjàlábí pẹ́pẹ́ tóbìnrin mẹ́wàá bá wọlé tàn wọ́n òun wá wa, òun gbá gbígbà àdúrà wá òun wá ṣáájú mẹ́jọ ni wọn ni wọ́n fẹ̀yìn rẹ̀ lílẹ̀ irú eléyìí lẹni kó wá takò kó wá sọpọ́tì ṣẹ̀rí àtàkàtà torí pé oníbàjẹ́ ni wọ́n wọ́n fẹ́ ṣèbàjẹ́ tó ọlọ́ọ̀bá aláṣọ àtàdẹni kò dẹ́ kí ń bọ alákò kí ń kó alábòsí kì í bò láṣù nígbà tí wọ́n wá lo ṣẹ̀rí àdéhùn ẹ̀dá kò sáré àti ìràbọ́lé òwàtú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dìde sí gan irúṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe àmọ́ ìtò ń bí wọn nu pé wá àyí so kí alẹ̀ kí sí pé àánú ọmọ tó pa ló ń ṣe wọ́n kí alẹ̀ ọ̀yà wọ́pọ̀ náà ni ní òun àmọ́ sọ jáde they are not sincere ọlọ́run aláṣọ àrùn sáà bẹ́ẹ̀ ni tó bá bẹ̀rẹ̀ sí kọ́ èsè parí o fún wọn parí o torí kí wọ́n mọ̀ pé tó bá ń kà yọ̀ọ́ dápọ̀ ìyá wa àwọn lẹ́yìn gbogbo àwọn àbá àtàn bá gbé wá báyìí sọ́kàn ṣe yí wá àsìkún yín ẹni pàdé wọ́n sún lé inú sídó níbi súná ọmọ wọ́n ṣe wá àsìkún yín ẹ̀mọ́ wa fa kankan lọ lé o àwọn gírámọ́ tó dá fún mùsùlùmí tó ṣe yẹn. tẹ́ ẹ bá wà ń ṣoṣo media ẹ mọ̀ gbọ́rọ̀ ẹnu wọn ẹ mọ̀ pé ah, àwọn àfẹ́ ilé yìí ẹ̀sùn ẹ̀kẹ́ èèyàn rí kéèyàn sáà ìkọ́ni ẹ máa sà fáwọn ọmọ tẹ́lẹ̀tàn wọ́n ya wèrè tí wọ́n bá ti ya wèrè ọ̀dọ́ yín wọ́n gbé wọn wá ẹ wá fẹ́ wọn ẹ wà níyàn dáadáa ẹ wà níyàn irúṣẹ́ wo nìyẹn ṣé sí àwọn ànábì ọlọ́run ni iṣẹ́ àwọn ànábì ọlọ́run ni pé ká sọ bá a ti ṣe sọ yìí àfagídí mẹ́lì kan àlàyé la ṣe a sì ṣe ládùúà kọ́nà kó fi ìmọ́lẹ̀ sí bá a ti sọ yìí kó jẹ́ kó ṣe ní láǹfààní káwọn náà ráǹfààní sí aná ń bẹ̀ ó dá láyé láyé lọ́la series of two wives in between Islamic husband and Christian. Three. Wẹ́ obìnrin ìbéèrè tí wọ́n béèrè pé ìyàwó méjì láàrin àwọn Mùsùlùmí àti àwọn Kìrìsìtẹ́nì. Wẹ́ Ìsìláàmù òfin ti ẹ̀ ní wípé báńkì ìṣòwò mọ́ sọ bá lápọ̀ nínú ìlú ẹ fẹ́ ìyàwó èyí tó bá tẹ́ yín lọ́rùn náà àwọn obìnrin ọba wa ní ká fẹ́ méjì ká fẹ́ mẹ́ta ká fẹ́ mẹ́rin tí kápá bẹ́ẹ̀ bá wà ìkápá owó lè wà kò ń ṣe ìkápá olówó ìkápá owó nìkan láti máa ń ṣe làákàyè náà ọkùnrin bùkátà làákàyè kì í ṣe gbogbo èèyàn ní ìyàwó méjì wà fún un ṣùgbọ́n èyí táwọn èèyàn máa ń gbàgbé tó bá láti wà lápò ó ti mọ̀ pé òun tó bẹ́ẹ̀ èyí tẹ̀ yẹn nìkan. ẹ̀dẹ̀ rí òfin tọ́lọ́wọ́ bá ṣe wáyé òfin àánú ni òfin àánú olùpẹ́ tí ọlọ́run bá ṣe fún wa. wàláyé tá a bá ní ṣàbòsí àwa tá a jóbìnrin àwa ó mọ̀ pé òfin àánú ni. ọ̀pọ̀lọpọ̀ wa olójásí pé ìgbà tọkọ ìyá tó bí wa tọkọ rẹ̀ kú ló fẹ́ bàbá tiwa ló fi láǹfààní láti fẹ́ àwa láti bí àwa tó bá jẹ́ pé kò sí nínú òfin ẹ̀sìn wa pé kíyàwó pé méjì ó fi hàn pé níjọ́ tí bàbá níjọ́ tọkọ ìyá rẹ̀ kú kò ní láǹfààní àti fẹ́ bàbá tó bí wọn. òfin yẹn ẹ jẹ́ á máa wo ibi tó dé òfin yẹn dáa sí ẹ má jẹ́ á máa ìmọ̀ tara tí wà nìkan kórìíra òfin yẹn òfin tó ṣàǹfààní ni ààrẹ tó wà nínú oyún alákọ̀ọ́bí níjọ́ tọkọ rẹ̀ kú ṣé tó fi wá bá sọ wípé tó bá ti ọkọ kan tí ò lè láyé nù kò lè lè ní ìmọ̀ ṣé tó fi wá ọba ṣe ní ìgbàláàyè wípé tọ̀ ọkùnrin ọba ọkùnrin lè níyàwó méjì o ó fi hàn pé irú eléyìí ò ní sùn yóò máa wọ́kọ̀ọ́ yóò wá mọ́ wá single mélòó nínú ọkùnrin ló sì lè ṣe kó fẹ́ ẹ lè tó ti bímọ rí nínú agbẹ́nibí bá àtijọ́ àdẹ́gbọ̀n Muhammad ìyàwó àkọ́fẹ́ dànàbí ọkọ̀ọ̀kan fẹ́ ànábì lọ́pọ̀ nọmba tí ìyàwó akọ̀díjà ó ti lọ́pọ̀ méjì kó tó sáré gbà fún ọmọ màá rẹ̀. ẹ̀sìn gbogbo dẹ́yìn ó mọ òfin kò bá làákà ìmọ̀ kò bójú mu ànábì ti jẹ́ kó wá pé dáadáa ni ẹ wá wò ó ara ta là ànábì ti wá lóore tó pọ̀ jù ara kan níyà yìí náà ẹjẹ́ òfin ẹjẹ́ àfiṣẹ́ẹ̀tì òkútọ́ náà bá ṣe fún wa èyí tèmi mọ̀ nínú Islam nìyẹn ká fẹ́ méjì ká fẹ́ mẹ́ta ìyá kan mo bí léèrè pé mọ̀mọ́ bóun náà ti sọ̀rọ̀ yín báyìí ó làǹfà ṣe bàbá àwọn òkú ṣe mùsùlùmí àmọ́ ìyàwó rẹ̀ yà mẹ́sàn-án ni ṣùgbọ́n tó bá ti pe gbogbo àwọn ọmọbìnrin rẹ̀ tó bá bíjọ pé yóò wà mọ́ tó máa pe wo ọkọ rẹ̀ ò bá níyàwó méjì kò bá ní mẹ́ta kò bá ní mẹ́rin kò bá ní márùn ọmọ rẹ̀ ni ò mójútó ẹ wá máa wo obìnrin yìí o kì í ṣe mùsùlùmí o bàbá tó wá fẹ́ tó jẹ́ mùsùlùmí ó ti ṣèyàwó ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tó ti bí ọlẹ́jì ọkọ rẹ̀ kú ó kàn lọ ìlú èbó ní pàṣẹ bàbá yìí wá fẹ́ ó wá bímọ márùn fún bàbá yìí kódà lọ́dọ̀ àwọn ọkùnrin gan náà orí náà ń ṣe fún wa ẹ wo irú bàbá yìí nísìnyí ìyàwó mẹ́rin ló fẹ́ o ìyá yẹn lẹ́ẹ̀kejì kò wá sọmọ tí nínú ayé o kò sọmọ tó ṣe é nàka ókè pé ọmọ rẹ̀ àti méjì ìgbésí ìyá ìbí méjì tí ó gbé wá fẹ́ bàbá àti márààrún àkọ́fẹ́ ìyàwó bàbá yìí tí ò bá bímọ rárá yóò bí tó bẹ jọ òfin tọ́lọ̀ ṣe fún wa òfin àánú ni òfin dáadáa sì ni ṣùgbọ́n nítorí wípé jẹ́ ní pé méjì obìnrin tí wọ́n ní èdè nù yẹn ẹ jẹ́ ká jẹ́ kó ọlọ́run kó máa jẹ́ lára wa níjọ́ táwọn ọmọ wa ọkùnrin bá sì láwọn fẹ́ fẹ́ yàwó kejì ń ta bùkátà sí ni pé kábèrè kan méjì lọ́wọ́ àkọ́kọ́ tó lè gbọ́ bùkátà rẹ̀ ẹlẹ́kejì ni wípé wọ́n sọ pé ẹwẹ́ mi ò láìsẹ̀ ẹjọ́ òórùn jọ o ẹ bá fẹ́ yàwó méjì ní jọ. so tá ìyẹn ni ká bi wọ́n léèrè àwọn ọkọ ọmọ wa wá fẹ́ fẹ́ yàwó àwa dúró tọmọ wa àwa mú káàkiri ọlọ́run ní ṣe wá báwọn o gbogbo tẹ́ ẹbí lọ́mọ pátápátá ẹ̀ jèrè wọn tẹ́ rí nínú ẹ̀sìn tí èsì ìsìláàmù àwọn ní dandan ẹ̀yọ̀ kan náà ni ìjàmbá ló wà bẹ́ẹ̀. ìjàmbá ló wà bẹ́ẹ̀ wọ́n dúró mọ́lẹ́ ọ̀kan ẹ̀jẹ̀ àfiṣẹ́ẹ̀tì dáadáa sí ìsìláàmù wa tó ṣe lópin wa tó fi lé wa lọ́wọ́ ìsìláàmù kò sí pé kéèyàn máa pẹ́ pẹ̀lú ẹ̀ àwọn eléyìí lè ṣe ẹni tó dúró síwájú ti sọ wípé ìwọ kan ìyàwó ẹ̀ kan ni òun fúnra rẹ̀ ò lẹ́yọ̀ kan ẹ wò jàǹbá náà tó àwọn wàá máa tàṣepamọ́ ọjọ́ ọkùn wọn làwọn obìnrin wàá máa dé ẹ dákun ẹ wojú ọmọ ẹ dáadáa ẹ wò sí sáláìdé àwọn ọmọ àjọkùnlé máa ẹwù ẹwù dáadáa ẹ lójú ẹnu ẹwù sójú aláìsí wọn ni ah ọjọ́ bàbá lóòótọ́ ṣé ìyẹn wá ló dáa bákan náà ọlọ́run máa fi gbogbo ìsára ní Muhammad ó jẹ́ kóbìnrin ó pọ̀ nílé ànábì káwọn tá a kó papọ̀ náà ó lè mọ bí wọ́n ṣe bára wọn ṣe ẹjẹ́ ó dẹ̀ lára yín bí ò bá jẹ́ lára àwọn senior ẹ̀gbọ́n tó jẹ́ junior tí ó jẹ́ lára àti ẹ̀ ẹ́ kọ̀sẹ́ni ẹ̀ lè gbọ́kọ yín lọ́rùn ẹ̀ sì lè tẹ̀lé ni mo ti fẹ́ kò láyé o mọ́mọ́kọ̀ mi lọ ẹ ó ti wá ń lọ à àjọ ń lọ ni kò pọ́síbù ẹ̀bẹ̀ lọ́run mọ̀ pé ẹ̀yin ìyá ti yín kọ́ ló kàn báyìí àwọn ọmọ ló kàn ẹ̀yin gbọ́dọ̀ ná ẹ gbọ́dọ̀ mọ́rú nà sí àtẹ́ṣe fáwọn ọmọ ẹ gbọ́dọ̀ mọ́rú ohun tẹ́ pè fún wọn mọ tọ́jú ọkọ rẹ mojú táwọn ọmọ rẹ mọ gbọ́dọ̀ sọkọ rẹ lẹ́nu mojú táwọn ọmọ rẹ àmọ́ kẹ́ ẹ mọ̀ wá sọmọ ilé ìkànnà pé mọ gbà o mọ wù fóònù ọlọ́run mọ́mọ́ wa ẹ ẹ ní sísè ẹ lẹ́yìn ọkùnrin ọlọ́ọ̀tẹ́lẹ̀ gẹ̀ẹ́sì ẹ̀ bó ṣe rí gẹ lẹ́nu mọ́jára rẹ̀ láàmú èyí ò ní ìsìn ọkùnrin àtàdùn yẹ pé ọkùnrin tí ò lérò pé O fẹ́ ṣe bẹ́ẹ̀ gẹ ó wá lọ mú nọ́mbà kọ́sọ́mà ó wá ń pe kọ́sọ́mà tó tẹ̀ bá fẹ́ so ibú àbí nọ́mbà ọ̀gá rẹ̀ tí tó tún fi jàgbésí ayé ọkàn rẹ̀ rú torí owó gbóná ọlọ́run ò ní sàlámọ̀ ìtura mẹ́ ní tó ń ṣẹlẹ̀ lásìkò nísìnyí àwọn ọkùnrin ń kú wọ́n ń fa àwọn obìnrin lẹ̀. àwọn ẹni wa kan jò ní wọ́n jí àwọn ẹ̀rọ kátẹ̀ pé kú nìkan ni bóyá kò bá tún máa ń wọ̀ wọ́n tún jí àwọn ọkùnrin lẹ̀ pé ọkùnrin kan ló ra mọ́tò nínú àwọn ìgbẹ̀rí kan ó ra mọ́tò látọ̀yọ́ wọ́n lẹ́lẹ́kẹ̀lẹ́ kẹ́nìkan gbé mọ́tò yẹn wá fún ẹnìyẹn sì gbé mọ́tò lé lọ́wọ́ kó padà sọ́yọ̀ ní ìdọ́yọ̀ àgbàlagbà ọkùnrin láìsọ méje wọ́n níyàwó rẹ̀ bóyá bóyá ìyàwó rẹ̀ ó bímọ lẹ́yìn ìgbà tí mo rí i so irú ìyàwó eléyìí náà ní ìsìn pé kákùnrin kankan mọ̀ sọ pé òun fẹ́ fẹ́ mọ́ ọmọ la fi ń bíjọ yìí nísìn nínú ilé wa àwa díẹ̀ díẹ̀ díẹ̀ ló já sí pé ọkùnrin ló pọ̀ jù ní ọmọ ẹlòmíì ibi gbogbo ẹ̀ ó sojú kòkòrò kọkùnrin wà lọ́wọ́ ọlọ́run ní àpọ̀kùnrin mọ́ méjì èdè rẹ̀ yìí obìnrin ni ó yẹ tó sì wòlé lọ́kàn ni ọba tó ṣòfin fún wa aláàyá àlàmùmọ́ni ọ̀làkọ́ wàhùwà làbí ìfòlẹ̀kọ̀ọ́ ọlọ́run bá dẹ́dà wa ó mọ ní tó dáa ó mọ bá ṣe ní bùkátà síra wa àbí ọlọ́run bá aláṣà àtàlá ọlọ́run ní jáde kọ̀ ní kóyákóyá o àábọ̀ ọmọ o àábọ̀ ọkọ náà jìnnà o ọlọ́run yára náà bá ń aláṣà wọn àwọn àbí ọlọ́run náà kan ẹni tó ta tẹ́tẹ́ ó wá jẹ owó owó tó lò kàn ó kọ́lé nù ẹ̀ ó ra mọ́tò rẹ̀ ọ̀nà áàdì rẹ̀ ojú á tú bàbá yìí. Ẹ̀rí owó tó gbà yẹn owó tí wọ́n gbàjọ lọ́wọ́ àwọn kan owó olówó ló wà lọ́wọ́ ẹ̀ kò ti ṣe dá padà orí wọn ṣe advance tẹ́tẹ́ orí fóònù ló ti ta tẹ́lí gbogbo owó olówó tó bá bọ́ sọ́wọ́ èèyàn tí ò bá ti tíbẹ̀ yóò ṣe dá padà tún bá nìkan ọ̀ràn o nínú àwọn ẹ̀ṣẹ̀ tó já sí pé téèyàn bá dáa tún bá nìkan kò tí ì ràn irú náà ni kéèyàn ṣe sì ná pẹ̀lú obìnrin lóbìnrin torí pé kọ́nà wọn tó lè forí jìn ọ́ o gbọ́dọ̀ dá ẹ̀tọ́ wọn padà tó wá tó sọ pé aláàjì mo fẹ́ rí yín kò pẹ́ náà o láàrin bí oṣù mẹ́ta náà ní ilé àtìyàwó yín àjọ rí àwọn ìrìn àjò kan ẹ̀dá kò sórí ẹ̀ ṣe sọ kò ṣe é sọ ìwọ ló ti tú báyìí bóun ló ṣe dá ẹ̀tọ́ yìí padà fún àwọn àfáà ni kò sí tó bá ti lè sọ ìtókàn tó mọ̀ ṣe ni pé gbogbo tí wọ́n bá pè ní fẹ́ẹ́ wọ́n wà máa ṣe ní dọ́bù ebi pé tó bá dàlí kìámọ̀ iṣẹ́ eré wọ́n mú un iṣẹ́ eré rẹ̀ wọ́n fún eléyìí lódì wọn tí ọlọ́run bá fi wọn etí àbòsí tó ṣe sí i ó wà máa dọ́bù ṣe ẹni pé tí wọ́n bá bẹ̀rẹ̀ pé tó bá fẹ́ yọ ẹnìkan náà ni nígbà yẹn bá ti ń ṣe dọ́bù àjẹ́ pé tó bá gba tiẹ̀ dọ́bù èyí tó bá ṣẹ́kù yóò gbé yẹ̀wọ̀ àlùjẹ́kù bó ṣe rí ìwọ̀n bẹ́ẹ̀ náà ni owó ló bọ́ sọ́wọ́ àwọn èèyàn ló bọ́ sọ́wọ́ èèyàn èèyàn ti wá tú bá ń bẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé èyí ò mọ̀ ṣàánú èyí ò mọ̀ ṣe ìjọsìn tẹ̀mọ̀ kọ̀ọ̀kan rọrùn ní bí a ṣe ń gbàwẹ̀ tààtì kéèyàn sọ ní fífì bẹ́ẹ̀ni àti kó máa gbàwẹ̀ níbi dáhùd ọjọ́ kan ọjọ́ kan jẹun ọjọ́ kan iṣẹ́ ńlá ni o torí ẹ̀ ló fi já sí pé kéèyàn má débi àwọn ẹ̀ṣẹ̀ yẹn o gẹ́gẹ́ ní àlàáfíà wà bẹ́ẹ̀ kẹrí téèyàn bá ti débẹ̀ kò sí lọ sọ fóbìnrin tẹ bá tẹ ẹsọ ẹgbẹ tẹ bá tẹ ìjàlè pẹ̀lú ẹkẹ lọ sọ fọkọ ẹ à ẹ̀mí olúwẹ náà lè bọ́ lórí ẹ láì sí ìráforíjì lọ́dọ̀ náà kò bẹ́ẹ̀ náà sì ni dúkìá ọlọ́run bá aláwọ̀ sọ̀rọ̀ àdálá yóò fún wa ní dáadáa ṣe ká máa pọ̀ níṣẹ́ olóore ládùá láforíjì ní pẹ́pẹ́ fúrú sọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run bá yóò jẹ́ ká bá iṣẹ́ wa níbi tó lérè wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam wa salamu alaykum wa rahmatullahi wa